àkójúmọ́ ní gbogbo ibi tí a bá ti ń láǹfààní láti gbọ́ wa láti wò wá láti iléeṣẹ́ BBC Yorùbá ní àárọ̀ yìí ní àdúgbò àṣì Adábọ̀ junction ní àṣì níbàṣọ́ ní ìlú Ìbàdàn òní a wà níbi tí a ti rí tí ilé kan wó ní bí ọwọ́ aago méjì ní òru òní ilé alájà méjì ó wó ní aago méjì ní òru òní mọ́jú àárọ̀ yìí ibẹ̀ ni a wà láti mọ kí gangan ni ó ń ṣẹlẹ̀ ńbẹ̀ kí ni nǹkan tí wọ́n ń ṣe ní ibibẹ̀ kí ni nǹkan tí ó fà á tí ilé yìí tó fi dàrú òun náà lẹ́yìn náà ń wò ní ojú ìwòran yín yẹn tí ó sì ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan iyebíye tí ó bàjẹ́ ní ara àwọn ẹni tí ó jẹ́ aláàbò olùdarí aláàbò ní àdúgbò yìí ní Adaba junction òun náà wà ní ibi báyìí láti sọ báwo ni ọ̀rọ̀ náà ṣe rí kí nìkan tí ó ṣẹlẹ̀ kí ìgbà wo ni ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ òun náà wà ń bí láti bá wa sọ̀rọ̀. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ o. kí ló ń kọ yín dà. èmi Olúṣẹ́gun Adéagbo. ẹ ṣàdédé ni a rí tí ilé alájà mẹ́ta wo ni ìbàjẹ́ báwo ni ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀. nǹkan bí aago mẹ́wàá ló bẹ̀rẹ̀. kí ló aago mẹ́wàá lọ bẹ̀rẹ̀ mo kọ́kọ́ rí i tí pílà yẹn ń sọ̀kò ó ń sí bọ́ èmi tẹ̀ rò pé bóyá àwọn rọ̀bì yẹn wá mo wá taná wo àráǹdì mi tí ń taná òkè mo wá rí i pé pílà yẹn ń sí yẹn tó wà ń sí bọ́ mo kàn lọ jí torí ṣe lé gbígbé bí mo ṣe lọ jí jáde jíjáde ti yẹn jáde ẹgbẹ́ rẹ̀ báyìí náà tó ti jáde báyìí ìkan náà ti ńbẹ̀ gbogbo ọlọ́run jẹ́ kọ́ bá a bó ṣe wá bọ́ ta báyìí àjọ dúró ń bí kọ̀pẹ́ rẹ̀ àkọ́kọ́ the first one rẹ̀ ìyẹn kọ́kọ́ dà lulẹ̀ wíì tó wó lulẹ̀ ẹlẹ́ẹ̀kejì kò ju nǹkan bíi thirty minutes lọ bí kejì náà bó tún ṣe rí wálẹ̀ náà nìyẹn kò jù báyẹn. kí ni àwọn nǹkan tí wọ́n tí wọ́n ṣe ń bẹ̀ kí ni. supermarket wà ń bẹ̀ supermarket wà ń bẹ̀ tó jẹ́ pé ẹni tó ní ibẹ̀ yẹn gangan ìyàwó ẹni tó ní ibẹ̀ yẹn ló ní gbogbo supermarket yẹn tọ́jà kúnbẹ̀ rẹpẹtẹ owó gbogbo ẹ̀ mọ́lẹ̀ wọ́n dẹ̀ tó ń ta oògùn bẹ́ẹ̀ fámásì wà ń bẹ̀ gbogbo fámásì yẹn òun tiẹ̀ wà lóru tiẹ̀ tó wà wù bọ̀ kò mọ nǹkan tó lè sí torí gbogbo ẹ̀ ló ti bà gbogbo ọrọ̀ ajé rẹ̀ jẹ́ gbogbo oògùn rẹ̀ gan ilé yẹn ti wó mọ́lẹ̀ èmi àmọ́ nǹkan tó lè fa torí pé èmi kan sáré yí pé ńgbà tí ilé yẹn wó ńgbò di ní àárọ̀ ètò ìdìpá àwọn èèyàn yẹn àwọn tó nílé yẹn náà dé wọ́n kàn rọra jókòó lẹ́ẹ̀lẹ́ ni tí wọ́n ń wò ọkọ onílé yẹn gan ó jókòó lẹ́ẹ̀lẹ́ wọ́n kàn ń wò bọ̀tọ̀ pọ̀ ọ́ níta kàn rí ni wípé wọ́n lọ mú ọlọ́pàá àmọ́ nǹkan tí àwọn àtọlọ́pàá jọ sọ. kí ni àwọn nǹkan tí ó tún bàjẹ́ yàtọ̀ sí eh, àmọ́ gbogbo nǹkan tó wà nínú ilé pápátá ló ti bàjẹ́ tán yányán. tí obìnrin oní fábásì tó ń ta supermarket gan lásán tó wà ń yẹn yóò fẹ́ tó nǹkan hundred million tọrọ ìyá yẹn lọ́jà gan ká tó wá sọ yí pé ti oní ti ológun yẹn owó tọrọ ó ló ṣẹ̀ṣẹ̀ lọ ra ọjà ni báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí torí kò fẹ́ẹ̀ lè máa ni. ọ̀rọ̀ náà ni a ti gbọ́ lẹ́nu ẹni tí ó jẹ́ bí olùdarí aláàbò ní àdúgbò yìí tí ó wà ń bẹ nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ àwọn nǹkan tí a tún lè rí ó ní àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ó wà ní ẹ̀gbẹ́ ilé náà tí ó dàwó tí ó sì bà ọkọ̀ náà jẹ́ láti iléeṣẹ́ BBC Yorùbá òun náà ni àwa a sì wà ní àdúgbò Adabo junction ní Aṣí ní Ìbàdàn ibẹ̀ náà ni a ti ń mú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ wá fún yín. ẹnìkan bá mọ wa náà sọ̀rọ̀ àná àmọ́ ọjọ́ ẹ bàbá mọ wa náà sọ̀rọ̀ mami ẹ kó ojúmọ́ mami. ẹ káàárọ̀ o. ẹ ṣẹlẹdẹ la rí ilé yìí tí ó jọ kí ni nǹkan tí báwo lè yín ṣe jẹ àti pé kí ni nǹkan tí ó lè. ilé wa ni ilé wa ni bíbáyìí nígbà tí kinní yẹn ṣẹlẹ̀ lóru wọn ń sọkò. ìgbà Nsọkụ sí Ipanu sórí àti ẹwà mọ̀ pé nǹkan kan tí ó ṣẹlẹ̀ ni àṣebí tírélà ń lọ sọ lu nǹkan kan àti wíì tá a gbọ́ lójijì tí bàbá ọdẹ ilé tó ń pe ọdẹ ẹ̀bẹ̀ pé kọjáde síta síta wípé eléyìí bó ṣe wá jáde síta tán kò pé ìṣẹ́jú mẹ́wàá rẹ̀ bá a ṣe lẹ́ẹ̀mejì náà ya lulẹ̀ bí gbogbo léṣe bí gbogbo àdúgbò ṣe bóde nu tá à ń bá wọn káàánú tá à ń bá wọn pariwo lọ́tún lọ́sì ó tó di pélé wa mọ́ táwọn onílé náà tó wá dé. àwọn kan wo ni èrò pé kí ni nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ kí ni. à ń tajà supamákẹ́ẹ̀tì oògùn oríṣiríṣi ọjà ọmọ kéékèèké àwọn olóyún náà ń tà nínú supamákẹ́ẹ̀tì yẹn olóògùn náà wà ń bẹ̀ àwọn. Awa àwọn eh, àwọn òṣìṣẹ́ tán ń ṣiṣẹ́ tán ń ṣe gbogbo ẹ̀ náà ń bẹ́ẹ̀ náà ń ṣiṣẹ́ ń bẹ̀ tọ́ọ̀mù ti yé yín gbogbo àwọn òṣìṣẹ́ ń bẹ́ẹ̀ three story ni àjà mẹ́ta ni lókè à ń ṣe àwọn alákọ̀ gbogbo wọn àwọn oníṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ màmá onílé náà màmá onílé òun náà ń tajà oríṣiríṣi ń tajà alábìámọ ọjà àwọn olóyún gbogbo rẹ̀ náà ń tà ń bẹ̀ tí supermarket ń sì kún délẹ̀ ni tó kún délẹ̀ kò sí ní tẹ́ ẹ wá dé nínú supermarket yẹn tẹ́ ẹ rí tẹ́ ẹ mọ oògùn tẹ́ ẹ máwọn oògùn lóríṣiríṣi ń gbogbo ẹ̀ ló ti ló ti rí mọ́ inú ilé yẹn báyìí gbogbo ẹ̀ ló ti rí mọ́ inú ilé yẹn báyìí o wọ́n gbà wá o káwọn rédíò gbà wá wọ́n dákun o wọ́n wá bá wa wò ó wọ́n dákun o Serifatu Lateef látàṣí bí ọ̀rọ̀ ṣe rí òun náà ni à ń gbọ́ yẹn àwọn èèyàn tí wọ́n ń ṣe láti má jẹ́ kí iná kí tíná bá dé kó má bàa ní effect kó má bàa ní ìpalára fún wọn òun náà ni ẹrí tí wọ́n ń yọ gbogbo nǹkan tí ó lè ṣàkóbá fún agbègbè àti gbogbo nǹkan tí ó lè ṣàkóbá fún ọmọnìyàn àwọn ará àdúgbò yẹn náà ni wọ́n ń ṣe gbogbo eléyìí so Na? Okay, bro. Okay, Baálẹ̀ bẹ́ẹ̀ nù òru náà la gbọ̀ngbọ́ tó. Abdullahi Saliku Faroma láti iléeṣẹ́ BBC Yorùbá ọ̀kan nínú àwọn adarí ní àdúgbò yìí àwọn náà ní nǹkan tí wọ́n fẹ́ bá wa sọ. tọ́jà pé lóru ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní nǹkan bí aago méjì aago méjì ń tó ṣẹlẹ̀ á wá síbẹ̀ a rí i pé gbogbo ẹ̀ sá ti. bọ́ wọlé ni o bó ṣe kan ni o gbogbo ẹ̀ ọkàn sáṣe sẹ́m ṣùgbọ́n a dúpẹ́ pé kọ̀sẹ́mi kankan bẹ̀ gbogbo àwọn ọjà àwọn tí ń tajà bẹ́ẹ̀ ọjà wọn náà wọlé pọ̀ mọ́ ti àrínu aṣáàdùpẹ́ fọlọ́run pé tí ò sí yàn bẹ́ẹ̀ kò jẹ́ bó ti ṣe jẹ́. àmọ́ ah, tó lè fa o torí kìí ṣe léèjẹta ṣe jẹrin mẹ́ta mẹ́rin tí ẹ kó tó wá di pé lóru mọ́jú ọkọ̀ wó lulẹ̀ ni. ń gbọ́. ṣé dúkìá ti mẹ́mẹ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ní bẹ́ẹ̀mẹ́ o ó tiẹ̀ tó Tesco wọ́n ń pe supamakẹ́ẹ̀tì kan ní Tesco bó ṣe ga tó ń bẹ́ẹ̀ ló ṣe kún délẹ̀ gbogbo ẹ̀ bá àná ológun kan náà ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ báńkì náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ chọ́ọ̀chì náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ìyá Tesco ló burú jù ọjà kọ́lọ́ ọ̀dàkọ̀ kọ́ba ni kọ́ba ni sàánú ìyá ni kọ́ba ni sàánú ẹ̀ ni torí tọ́ba débi ìyọ́kọ̀ dákú lẹ́ẹ̀méje náà tí wọ́n wà máa jí. kí ni nǹkan tí ẹ fẹ́ kí ìjọba ṣe ní nítorí ah. àwọn ilé tí ń wó wó wó lẹ́yìnjọ́ mẹ́ta yìí kí ni nǹkan tí. Eh, a túbọ̀ bẹ àwọn kọ̀ǹtráktọ̀ tí ń gbéṣẹ́ fún ni pé kí wọ́n máa lo ohun tó dáa láti fi kọ́ ilé nígbà bá gbẹ́lẹ̀ tí wọ́n ṣe kínní tí wọ́n bá lo orin tó dáa tí wọ́n kó símẹ́ǹtì mẹ́wàá fún wọn pé wọ́n lò tí wọ́n lo méjì bó o nílé òṣè ní wó ṣùgbọ́n lé ilé yóò ti lé lógún ọdún kẹtọ ogún ọdún ẹ̀ bóyá bí ọdún bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún kó tó di pọ́ wá wó Abdullahi Sadiku Farọmọ ọmọ baálé àṣì ẹsẹ ọ̀rọ̀ náà lẹ gbọ́ láti ọ̀dọ̀ àwọn tó jẹ́ bí adarí ní àdúgbò yẹn ni wọ́n wọ́n ní ó ṣe ìyàlẹ́nu ló jẹ́ tí àwọn rí irú ilé yìí tí ó dàrò wọ́n dẹ̀ ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lóríṣiríṣi láti má jẹ́ kí ó pa àwọn ará àdúgbò láti má jẹ́ kó pa wọ́n lára ní láti iléeṣẹ́ BBC Yorùbá Aṣíbódìjà ni a wà adabo junction ní aṣí ní bódìjà ní ìlú ìbàdàn ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ eh, àgbọ̀sọgbánù tí ó ṣẹlẹ̀ mọ́jú ní àárọ̀ yìí ara àwọn tí wọ́n ń ta ọjà ń bẹ̀ náà ni ẹrí tí wọ́n ti jókòó ní ilé yẹn ṣùgbọ́n tí wọ́n ò gba ẹnìkan kan láàyè láti wọ inú ilé tí wọ́n láti ẹ̀ ti bá wọn sọ nǹkan kan báyìí

láti iléeṣẹ́ BBC Yorùbá ibi tí ìṣẹ̀lẹ̀ ilé wíwó ti ṣẹlẹ̀ òun ni a wà tí bí gbogbo nǹkan bá tún ṣe ń lọ a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ ṣe púpọ̀ tẹ̀ ń bọ̀.